بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله هذا وقفنا نوبة حتى رأيت أيدي نوبة وأتاج والدي ومحمد صلى الله عليه وسلم كان مضاء وصعدا إلا بعدادة سعيدة على ذلك هذا لو بعد السنة àwọn olùdíje wa àánú ọlọ́run kọ́lọ́run kò ṣe kọ̀ mọ̀ wà pẹ̀lú wọn. bákan náà làjọ náà fún àwọn olùkọ́ wa ọlọ́run dákùnjẹ́ kí àwọn ìṣọ̀rọ̀ àfihàn ní ìsàn olóore. برحمته يا أرحم الراحمين abẹ́lọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa náà lílo bí kò sì ṣe mú mọ́ wa tí ọlọ́run bá lè pè ọ́ lá kó mọ́ sà mọ́ tí ó ní rọrùn fún wa ààbò ọlọ́run tó dájú ya àràhàn ọ̀ràhìn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àlejò ọlá a ó tún máa tẹ̀síwájú lónìí nínú tẹ̀síìrù sóràtù Mariam eléyìí tí à ń bá bọ̀ wá. ibi tí a bá súrà náà dé wọ́n lẹ́yìn ọ̀rọ̀ nípa ànábì wa Ismail ọlọ́run ní àyà tá a mọ̀ ká títí àyà fifty four lẹ́yìn ìgbà tí ọlọ́run bá lè sọ láti kó fún wa nípa ànábì wa Musa aleyhi salatu wa salam àti Harun. ẹ̀rí pa sọ fún wa wáyé pé ọlọ́run bá lè ọlá tó nílò láti fẹ́ yíká mọ̀ nínú àwọn ìtàn tí ìbámu tútù rà yìí náà ni ọ̀rọ̀ ara ń sọ ní tókítókí níbi. sábà tó ka àwọn súrà míì ọlọ́run àtúnfẹ́ ọ̀rọ̀ wọn lójú jù báyìí lọ. kọ́kọ́ gbé látọ̀rí ànábì wa Zakariya àtúnwá Yahya ó tún gbé lórí ànábì wa Isa pẹ̀lú ìyá rẹ̀ Maryam. bákan náà ó tún tẹ̀síwájú nípa ànábì wa Ibrahim alayhi salatu wa salam kódà ó tún sọ fúnra wa ó tún sọ wá nípa ọmọ rẹ̀ Ishaq ó tún sọ wá nípa Yakub níwọ̀nba lẹ́yìn bẹ́ẹ̀ ó tún sọ sí ọ̀rọ̀ ànábì Musa alayhi salatu àti Harun lẹ́nìí ó tún sọ ká tún mú nǹkan kan nípa ànábìwa Ismail àti ànábìwa Idris alayhimussalatu wassalam àti àwọn tó tún tẹ̀lé wọn bákan náà gbogbo àwọn kan tó náà bá lè sọ ọlá ń sọ fún wa yìí ó fẹ́ káà náà ká látara rẹ̀ ni o ká kẹ́ni ká látara rẹ̀ òun náà ni àwọn ìtàn tó ń sọ fún wa kì í kàn sí kéèyàn ká máa gbọ́kàn lásán ọlọ́run ṣe rí débi tó pàtó fún wa náà lùkọ́ á nìyí wọn bọ bàbá onítàwọn yìí ó ti ní ti ìtàn yẹn fẹ́ di kí ni ó ti ní ìtàn yẹn fẹ́ bí ó ti ní ẹ̀kọ́ tọ́lọ́mọba àdìsí ọlá ìjẹ́ká mú látara ìtàn tó ń pa fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يامر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا أولئك الذين أولئك الذين نعم الله عليهم من النبيين من ذرية آدم وممن أملنا مع وممن أملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن أدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا ọlọ́run bá bá àdékẹ́ ọlọ́sọ̀tún wa nínú ẹ̀ ó tún gbajúkọ̀ ànábì léyìí tó ṣe wípé wípé ń bá ànábì wí yẹn bẹ́ẹ̀ náà ló ń bá gbogbo àwa tá a jẹ́ àlùmọ́ ànábì ó ń bá wa wí lápapọ̀ ọlọ́ni wa kúrbí kìtàbí Ismail ọlọ́ni ìrìn ànábì fún àwọn ìjọ rẹ létí nípa ànábì wa Ismail tún sọ fún wọn nípa ànábì Ismail ohun táwọn ọlọ́wọ́ bá ta tó ṣe nípa tiẹ̀ náà sọ fún wọn jẹ́ kí wọ́n mọ̀. ànábì wa Ismail tó ṣe yí pé ẹnu gbà wípé wàá wá nítorí arabel Hijaz àwọn olùgbò lárúbáwá alẹ Hijaz ànábì wa Ismail ní bàbá ńlá wọn torí pé ànábì wa Ismail nígbà tí tán lọ́mọ òpó ńlò làfẹ́ dé látọ̀dọ̀ náà wọn bá. wípé kò gbé jáde nínú ilé àtòun àtìyá ẹ̀ ká máa lọ sí ààyè tó di mọ́kà lẹ́nu nígbà náà lọ́hùn káàlì tán kó ṣe wípé wá ti ń gẹ́ ìdí zára ẹ̀yìn ibi àbàtà kan tí ò sí ìkankan tó lè wù mẹ́ jẹ́kàtì lẹ́yìn lò. ẹni wá sì dé mọ́kà náà téèyàn bá dé ibi tí kàábà wà. tẹ̀lé tẹ̀wá ti ń bọ̀ tẹ̀wá ti ń lè bọ̀ wá. tẹ̀wá máa ń rìn ìyẹn bọ̀ gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ rà máa rin ìrìn ẹ̀bọ̀ ẹ máa rí pé bíbà tẹ́ ẹ ń gbogbo kì í lọ báyìí bíbà tẹ́ ẹ ń gbogbo kì í lọ báyìí. tí wọ́n ti wá dé inú árọ́ọ̀mù mákà gẹ́gẹ́ ló bá ló fi jẹ́ pé pé àwọn ibi tá a rí ní árọ́ọ̀mù tá a sọ yẹn kéde báwọn ni wọ́n ń jẹ́ mọ àwọn tó ń bí dùn lòkè bẹ́ẹ̀ òun òkè náà níbẹ̀ ní tẹ́lẹ̀ ibi tó kà á bá wa wà yẹn òun á dà síbi koto, kòtò ńláńlá bẹ́ẹ̀ náà ni ìgbà náà lọ. tó ṣe yí pé nínú ìtàn ẹ̀ yí pé lọ fún ayé pé yàrá jára yóò ṣe gòkè lọ lọ wo àwọn tó ń kọjá lọ tó wà tó ń kọjá lọ. ẹ wá wò ó ìyá náà ń òun tó bá lajú ní kó lọ oore tí ń ṣẹlẹ̀ ní mọ́kàlẹ́ ni ọ̀ ó ń sọ kọ́mọ̀ wáyé o bọ́lá wọn bá sì ní ọ̀ wáyé gbọ́dọ̀ tiẹ̀ ni ó ló fi máa ń jẹ́ sí wípé gbogbo àdánwò tọ́lọ̀ ń bá ní oore kan máa kẹ́yìn ẹ̀ bọ́ nígbà tí èèyàn bá lè dé kẹ́lẹ́ tí èèyàn bá lè gbà pé náà bá pẹ̀lú ìlànà tọ́lọ́wọ́ àtàlẹ́bí sallallahu alaihi wasallam. àdéhùn ńlá ni alẹ́ ìbúrọ̀ ní òjòjì bímọ ọmọ àkàlẹ́ tó wá tó máa tún bẹ̀gà fún ọlọ́run tó ẹ̀dùn wò nígbà tó ní ó lálà náà yí pé òun dú ọmọ náà tó sì jẹ́ pé wà àlá táwọn bá lá revelation ni wọ́n ní láti practice nǹkan tí wọ́n rí lójú ràn ìyẹn ló fà á tó fẹ́ lọ dú ọmọ rẹ̀ anabi ismail zan eléyìí ó dàrú mọ́ àwọn tẹ́sí òye lọ́wọ́ àwọn náà fẹ́ máa tó bá jẹ́ glory lára wọn làwọn ti sọ wípé kìí sàn anabi ismail náà làwọn ti sọ wípé dúró kìnìún àná wọn làwọn ti sọ wípé abẹ́rẹ́ rẹ̀ torí pé ànábì sáàtì ló bí àwọn generation tí Israel jáde látara wọn àwọn fẹ́ máa kú mára wọn abẹ́rẹ́ rẹ̀ torí di eléyìí ànábì wa Ismail nígbà tí wọ́n wá gbé e lọ síbẹ̀ ibẹ̀ náà ló dàgbà sí ibẹ̀ ló níyàwó sí látọ̀wọ́ òkú òlòlódùwárẹ̀ ibẹ̀ ló dàgbà sí. wọ́n ní ìsìnmá àwọn kọ̀ọ̀kan náà àwọn tí wọ́n ń kọjá wọ́n mú èdè wọn wọ́n ń gbọ́ nínú èdè wọn àṣekí wọ́n wà òkú kéèyàn mẹ́wọ́ àwọn èèyàn tẹ̀ padà wá kó wá sọ́dọ̀ wọn ni. wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú kan ní wípé àwọn tí wọ́n bá ń kọjá lọ tí wọ́n máa ń lọ rajà wọ́n anabi ismail àti yẹẹsì ní níbi wọn gbé wọn sí jọnà náà kò sómi omi níwọ̀n tí wọ́n kàn lọ lọ́wọ́ tí èèyàn lè mú pé èèyàn ní ìrìn àjò àti dàbídò díẹ̀ náà ni kó tó wá di wípé ọlọ́wọ́n bá àgbẹ̀tì ọlá ó gbé ara ẹ̀ dé ààyè ibi tí wọ́n wà ń jọ̀hún ọlọ́wọ́n ìtàn oríṣiríṣi tó wáyé ẹ̀kẹ́ sọ wípé ibi tí ààrẹ ní Ismail gẹ́gẹ́ bí ọmọdé tí wọ́n fẹ́ wálẹ̀ òun náà ní zẹ́mzẹ́m títọ́ àwọn kan ní màláìkà kan lọ́nà ní kọ́ wá ti fẹ́ni o kọ́ wá dá ojú rẹ̀ ní àlàkùnlé ha omi sájáde ńlẹ̀ òun náà ló ní zẹ́mzẹ́m ojú tó jẹ́ ìdáná ti pè ní ìwòsàn fún wa lẹ́yìn omi jáde gbogbo àti wọn tó wá rìnrìn àjò ní Texas kò sí wọn lọ wá bí tó ní wà táwọn ti sin èyí òun lọ kọ́kọ́ bí táwọn èèyàn ọmọ wa ti kẹ́ni táwọn èèyàn wa aráyè sí níbẹ̀ ìyá wa ìyá ànábìwá Ismail àwọn náà ní láti kílé mò ń pé ọ̀ọ̀ omi yìí ò ní mo ní omi ẹ wá pé ẹ pé ìpínlẹ̀ ẹ má mú mi àmọ́ tẹ́ bá ti ń lọ tẹ́ bá ti ń bọ̀ ẹ máa sinmi sọ́dọ̀ wa ẹ máa dúró lọ wá bí kò ní máa jáwàá nìkan tó báwọn nìkan ní wọn àmọ́ gbókùn kẹta ló ń sẹ́ni kẹkẹ pẹ̀lú wa èyí ò wá bí ó lè pé ẹ̀dẹ̀ wọn wọlé ní nísìn láwọn haúsá tí wọ́n bá ti sáàtì kan bíi sábólẹ̀ ẹ̀nà òwe nísìnyí láti pé yóò ṣe kéne ìdí ọmọ fún bí ọjà yìí tó ń pé kéne tó ń pé wọ́n ti ní àwọn kankan tí àwọn èèyàn mọ̀ bùkátà sí nínú àwọn àwọn èèyàn wọn tí wọ́n mọ̀ bùkátà sílẹ̀ délé ìbá lọ tó bá bọ̀ yóò ká sí sí gbò nígbà tí ló lọ tí ń bò ní ìdí tó dé mo ṣe lè kókó sàrán nìkan ló gbómọ nìyẹn rísàn ti sọ fún wa gẹ́lẹ́ náà nìyẹn mo sì di wípé àwọn tí wọ́n ń wá yẹn àwọn ẹlòmíràn náà padà di wípé wọ́n padà tẹ̀dó síbẹ̀ látara eléyìí ibẹ̀ náà ni anabiwa Ismail ló ti lò tẹ̀mí anabi Ismail ti jẹ́ bàbá àwọn lárúbáwá ilẹ̀ Ìjáàlì òun lélẹ́yìí ọlọ́wọ́ bá àlejò ọláwá sọ fún wa yìí pé ẹ lọ wo ìtàn rẹ̀ ẹ wo bó ṣe gbà bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ láti kékeré lànàbíwá Ismail ló ti bẹ̀rẹ̀ sí lọ́wọ́ bá àlejò láti bẹ̀rẹ̀ sí kan o ọmọ tí wọ́n fi lọ́mọ kóòlù ọmọ tó yẹ kọ́ máa mú yàn lé lọ́wọ́ tí làwọn ti wàhálà gbogbo bàbá ńlọ lọ́dẹ jáde láti kékeré ẹ̀wù dáa. gbogbo àwọn ọmọ kéékèèké ẹ̀jẹ̀ akẹkọọ o ẹ̀jẹ̀ àjọ ọmọ tí ó lè bẹ̀rẹ̀ tí ó pé lóbi wa bá ti sọ wípé àṣẹ ọlọ́run lélẹ́yìn ẹ̀jẹ̀ àmọ̀tẹ́kù ẹ̀wù gan ọmọ kóòlù lókè gan ọdẹ kò sí wò dáadáa náà táwọn ẹni bọ̀ ilé ọkọ sọlọ lọ pọ láti ẹsẹ ìdè àwọn ìbọn padà dá lóhùn náà bẹ́ẹ̀ lórí pẹ̀lú ilẹ̀ láàyè bẹ jẹ ìrìnà wọn bá ti jẹ kọlọ lọ pọ láti ẹsẹ ìdè yóò àní rárí níta ọ̀rọ̀ àní kékeré àní rárí níta ọ̀rọ̀ òun ló fi mọta lóhùn àìrárí òun ló fi mọta ọ̀rọ̀ òun ẹni tó bá fi àdánwò kẹkẹ tó wá ṣe ìtìsáyà pẹ̀lú ìlà ọlọ́wọ́n bá àlejò ọlá ló mú wá ọ̀hún orí tó dáa tó ju mú lọ́wọ́ òun pẹ̀lú ìbò. lọ́wọ́ bá ní kúrò àti sọ́wọ́ pé wá kó fílkì sáàbì Ismail ẹ lọ wo ìkànnì Ismail náà ẹ lọ wà kọ́lẹ̀ nípa ẹ̀ àwọn oríṣiríṣi nǹkan ló fẹlẹ̀ bẹ̀rẹ̀ láti gbèsè ayé tí wọ́n fi ìrókò lò ìyẹn nìkan tó kọ́ nígbà tó di pé ó ń dàgbà bọ̀ ìdí tó dúró àwọn olùdókè tá a láti kékeré tètè láti kó ń lò ọba tó kara lọ ilé ọmọ ni ilé àwọn fìlí mọ̀ náà ni a ní àdúrà o ọmọ rí lójú náà pé máa ń dùn láàmì tẹ́ rí o òdodo ni ọf àìmọ̀ tó mọ̀ láàmì àti ọlọ́run nìyẹn kódà tàtẹ́jìlì ní insha Allah lọ́sọ̀ọ́dẹ̀rẹ̀ bàbá ẹ bá mi lẹ́nu tó lànà mọ́ra ìjà lọ. wọ́n ti gbà tó sábà àwọn ọlọ́ọ̀dún o ààrẹ ni tó sábà àwọn ọlọ́ọ̀dún o ṣé àbájẹ sọ̀rọ̀ tó wọ́n náà gan-an lóbi sáko lé èdè lé kátó wá sọ yìí pé ó tún lówó du ọ. àgọ́ bàbá yìí náà ń so ìbáṣẹ náà ni ẹ̀ máa ń so. ìjà tí ò rọrùn. wọ́n á sọ yìí ìjà tí ò rọrùn. tó wá lọ jẹ́ sí pé ìtàkà tó pa máa dúpẹ́ jẹ́ ní òkè nínú ìsinmi àwọn àpò bí ọkọ̀ ó ní ìsàlẹ̀ òsè tako ó jẹ́ kẹ́ni bọ́dì ló lè máa sọ nípa ká ọlọ́run dá owó pọ̀ ẹ wá wò ó ti dán àbáwò lọ́dọ́ máa wò ọlọ́run wá ń kà mọ́ra nígbà náà bá wọ ló ti láàmú mọ́ra tó ló wàhálà pọ̀ púpọ̀ jìláfùbà gbogbogbà wákàtí márùn kíníkà ẹ̀sẹ̀ yóò sá máa sọ sísọ tẹ́wọ̀n pé ọpọlọ ilé ìgbàlẹ̀ ni bá sọ̀rọ̀ ẹ̀sìn wàhálà ti pọ̀ jù kíníkà sùn sọ yẹn àsìkò ni ẹ̀mẹ́ jẹjẹ jẹjẹ sùn tọ́tọ́ lọ tó tó ní jẹun ìjọba jẹ bí ẹ ọ̀ka àbẹ́ méjìlélógún yóò máa ti bá ah, òun jẹjẹ lónìí. ó lè wáá rí sí nǹkan tó ń bọ́ ọ́ bá àwọn èèyàn wàláyé ìwọ́n mọ̀ pé nǹkan kẹlẹ̀. ẹ̀mí wọn á sọ àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ẹ̀ tó jẹ́ òun fi ìsìlámù lẹ̀ ẹ̀ òun lọ lé kí wọ́n á náà lẹ́gbàá ẹ̀ ìjọba ń sùn ẹ̀ ìjọba ń fáńsì ẹ̀ ìjọba tọ́nà sọ̀rọ̀ bùkátà ní nǹkan yìí nìkan ẹran láwọn àbùkù táwọn sọ iṣẹ́ yìí wọn òbí òbí òbí òbí kan dá kọlọ kọlọ fẹ́ẹ́ di principal school. wọ́n ti sin ọmọ rẹ̀ ní school lọ́kárí nìyẹn. ó sì lé igun láti lọ school yìí pẹ̀lú. àwọn bàtà ń sọ ìṣùgbọ́n public school kìnnì sáré gbígbà ní ẹni tó bá wọ ẹ̀jẹ̀. ìjà ìjọ ọmọ nìkan ọmọ nìkan àbẹ̀yọmọ nìkan ẹ̀tọ́ jẹ́ owó school kan tó lọ́wọ́ school wò ní láti jẹ omi kan yóò kó rẹ yóò lọ rí ọwọ́ lọ́wọ́ rẹ ọ̀la ìbáríkà. ìmọ̀ àwọn ilé ìta ń sọ yìí ẹja lọ máa tàtàn ọlọ́run tó ń pín tàn fún wa ọ̀fẹ́ ká yìí o ọ̀fẹ́ ká kẹ́kọ̀ọ́ wo bí àwọn ìtàn ìbò ti le lára tó láti ọmọ òkú ìlú ẹgbẹ́ kó lé ẹgbẹ́ lọ ní ugbó ní ugbó bẹ́ẹ̀ bí kí ẹ bá wà ní ilé gan-an kó tó lè tún kárẹ́ẹ̀tì fún un nílé ilé ní ugbó. ẹ̀sìgà nínú gbó àti wọ́n fi àwọn ewé bẹ́ẹ̀ tẹ ewé lẹ̀ láti di ọmọ sórí ẹ̀sìn sùhánàlá sùhánàlá ẹ wo bó ṣe rí lára ẹ wá wo ìyá tó bí ọmọ náà tóun náà fún akàngbà lọ́wọ́ à ẹ̀gbọ́n kan tó ọdún lọ́dún tó wá lọ́dún kò sọ bẹ́ẹ̀ o ni pé àwọn nà bẹ́ẹ̀ ni o èyí là láì gbẹ̀gẹ́ òun náà tọ́lá ti jọ́lọ́ àní ráàyè ìyá wa yìí. ọkọ tiẹ̀ náà lè sọ kẹ́kọ́ pé tọ́lọ́ kọ́ ah, kó wọn ló fi gbà rẹ̀ kí wọ́n náà bá gbà bẹ́ẹ̀ wọ́n náà gèrè látara àwọn ọmọ rẹ̀ wọ́n tó bóyá gèrè ó sì gèrè látara àwọn ọmọ rẹ̀ lóbi tó wọn náà bá gbà bẹ́ẹ̀. gbogbo ètò náà láti lẹ́nu òun náà mú ọkọ̀ tó sọ̀kọ̀ jọ torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlekọ́ láǹsọ fún wa wípé wọ́n kó bìrìkítà bí Ismail ti ànẹ́bì ẹ lọ kàtàn nípa ànẹ́bì wa Ismail ẹ wo orú tó kò láyé ẹ sì wo bó ṣe lò tẹ̀lé ẹ̀ ẹ wo gbogbo tó kàn láyé kò sí bẹ́ẹ̀ ìnáwó káàmà sọ bí kọ̀lẹ́wàá ànẹ́bì Ismail ó jẹ́ ẹni tí ń pé àdéhùn. وكان رسولا نبيا قلت تجع النبي ولو تجع النبي ولو ọlọ́run bá lè sọ láti ní ànábì ọ̀rọ̀ èyí tó ṣe wípé. ó jẹun sí lónà yìí. ọlọ́run bá lè sọ láti ṣe ní òjijì jẹ́ ó ṣiṣẹ́ lànà bí ọlọ́run. وكان يأمر أهله بالصلاة nínú iṣẹ́ tó ṣe tọ́nà fẹ́ ká kọ́ níbẹ̀ ìwọ bàbá ìwọ ìyá ọmọ rẹ kírun kọ̀ọ̀kan ọmọ rẹ sin lọ́hùn náà ní kẹ̀kẹ́ ọlọ́ni àrẹ́lùwà ìsmáìlì a máa pa àwọn aráalé rẹ̀ láti ẹ̀kẹ́ kírun kódà a máa pa abẹ́rẹ́ dídà ká ti rí gbà náà a máa pa àwọn ará rẹ̀ láfẹ̀ẹ́ kẹ́jẹ́ ni tó mọ́ lọ́kàn a máa pa àwọn ará rẹ̀ láfẹ̀ẹ́ kẹ́jẹ́ ni tí ó mọ́ ní gbogbo àwọn nǹkan tó náà wọ́n bá lè ọlá tó fẹ́ ká mọ́ báyìí. wọ́n ẹ̀yìndà ya ọlọ́ni ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ abẹ́rẹ́ ọlọ́wọ́ bá dìkọ̀ la ẹnitọ́lọ́ yọnu sí ni marbiya ẹnitọ́lọ́ yọnu sí ọ̀nà là níbi wa Ismail ọlọ́wọ́ bá dìkọ̀ láàárọ̀ yẹn yìí pé sọ́ọ́dí kọ̀ ní wáyà ẹni tí mo ń fi àdéhùn àwọn afáàní wọn ni sọ́ọ́dí kọ̀ ní wáyà òun náà lẹni tó ṣe pé yùtọ́bí kù kọ́wó là òun fẹ́yì là òun ẹni tọrọ rẹ̀ kí máa ṣe déédéé sí ọwọ́ ẹ̀. wọ́n tún ní tá a bá ní sọ́ọ́dún kò lè wá ẹ̀ tọ́lọ̀ ń bèrè àná ìwà Ismail wọ́n láwọn ìtumọ̀ àwọn ìka tó ṣe tó fi gboyè yẹn pọ̀ ṣùgbọ́n bá àwọn eléyìí tó gbajúmọ̀ tó sì ṣe àtọ̀yẹ̀jú mẹ́ òun náà ní wípé àdéhùn tó bá bàbá rẹ̀ tó ń jọ fìyà ní wípé yá àbẹ́ kí kálí máa tún mọ̀ ah, àti ọlọ́run eléyìí àtàjídò ní insha Allah yóò sọ ọbẹ̀rẹ̀ yìí báyìí ẹ̀ bá mi rẹ̀ ẹ̀ńtí ṣe ẹ̀ńtí ṣe sùúrù. àti wọ́n débi tí wọ́n ti fẹ́ pa kò yí àdéhùn yẹn padà ó ṣe sùúrù yẹn kalẹ̀ náà wọ́n ní nínú tó fi ṣe kẹ́ni tí ń jẹ́ sọ́ọ́dí kòlùwáì òun nìyẹn. àwọn àkọ́kọ́ wa ní nínú tọ́lọ̀ mi tó bẹ̀ ní wípé kò bá kàdéhùn kó ṣe parí. wọ́n ní qattu alla wa ba kaga lamu ya ai illa an jazau kò sàdé nǹkan fún yẹn láyé kó wá ṣe pa tí wọ́n bá ti sọ láti jọ sọ bẹ́ẹ̀ bá ti sọnù kò sí lórí nǹkan nǹkan àwọn ọmọdé náà lórí. àmì ìsìlá ní tí wọ́n ṣe láti nǹkan fẹ́ kó ọ̀gá òní ní ìtẹ́ńṣàn kó ṣe pa rẹ̀ ṣùgbọ́n yóò ṣe pa ọ́ àpàràmọ́ bẹ̀rẹ̀ fẹ́ láti ọ̀dọ́ èmi náà ní láàyàn pé ó rí bẹ́ẹ̀. àmì oníṣẹ́ ọwọ́ tí ó ṣàdéhùn pé bàbá yìí lẹ́gbàá fẹ́ yóò. òun gba òní ní ìtẹ́jọ́ abẹ́ ló tọ́ ṣùgbọ́n unfortunately kò ní ṣe kẹ́nẹ kò ní lè bí tọ̀ pẹ̀lú nǹkan yẹn. àgbà kó tó pàdé òun náà mú. ṣùgbọ́n àlejò àìsàn àìsàn gbogbo tó fi lè tẹ̀lé rẹ̀ ni tó gbogbo iye sọ́ọ́dì kò níyẹn o táwa náà nínú àwọn kẹta afẹ́ kọ́ lára àwọn ẹbí ọlọ́run tó lọ́run tó ń wà nìyẹn o ẹ̀rù tó kọ́ bẹ̀rẹ̀ wọ́n kórè tó ti sáré ìsìnàyè wọ́n wọ́n gba nǹkan tó pamọ́ sínú rẹ̀ àdánwò kan láyé ó lámùmára hmm? kí máa ṣàdéhùn yóò sì mú kẹ ẹ̀kọ́ tọ́lọ̀ fẹ́ káà náà kọ́ nìyẹn o bí wọn náà bá ṣàdéhùn ọmọ mú kẹ káàdéhùn tó bá ṣe ọmọ rántí ẹlòmíì tó òun ti gbàgbé yìí o. Ah! ẹni tó wá pẹ̀lú tiẹ̀ sílẹ̀ ńkọ́ owó ti fẹ̀mí sí. àwọn nǹkan ọ̀yẹ́ ọ̀yẹ́ ká máa kíyèsí àwọn mùsùlùmí yìí o. gbogbo wa lọ́pọ̀lọpọ̀ lè yìí bá yí ọ̀pọ̀ wa lè yìí bá yí. orí pé ká kó sọpọ̀ lọ́pọ̀ mẹ́ta ilé ìlẹ̀ sọ wáyé à ọmọ ìdílé ló ti gbàgbé yìí. ọlọ́run torí ẹ̀ fún àlejò àìsàn àìsàn lóye pé lọ́ọ̀dì pẹ̀lú ẹni tí máa pé àdéhùn ni abẹ́rẹ́ ẹ wo bó ti wá títí òde yẹn títí òde báyìí wọn á ní يعمل عمل به العمل به المضارع عمل يفيد الاستمرارية الإنسان يعقل continuously ما تلزي ṣe ṣe pàṣẹ òkú nígbà tí ó ń pín ẹ̀kọ́ fi parí náà ló fi jẹ́ kíni ló fi jẹ́ lọ́ọ́dí kò lè wá àti lọ́wọ́ àni wá ká ànà rọ́tù lànàbí ya ó sì gbé jùsí ọlọ́run ó sì gbá ànàbí ọlọ́run. àtọ́wọ́n àjọ lè ṣe é bẹ́ẹ̀ nú àwọn ànàbí ọlọ́run tó yẹ pé nàbí yù lásán ni wà lè sàmọ̀ fẹ́lì ọlọ́run ọba àlùkò láwọn ọ̀hún fẹ́. ṣùgbọ́n ànàbí wa Ismail ká ànà rọ̀tù lànàbí ya méjèèjì lọ́pàá inú fẹ́rẹ̀ náà ní wípé gbogbo wa àfà àtùpàníọ́ lọ́n tẹ fìfúlà báwọn èèyàn ń ta tí ń dò tó bá di ìdí ẹ̀wò kankan ní. inú ilé rẹ̀ ò ṣeé gbọ́ inú ilé rẹ̀ ò ṣeé wò gbogbo àwọn ọmọ kò sí ka tó mójútó bẹ́ẹ̀ kò sí ìtọ́ ọmọ kálámà rí rẹ̀ ṣe rí àwọn ìyàwó tó wọ́n kà ń jẹ́ ìyàwó pọ̀ ọlọ́wọ́n àbíọ́ lọ́kà tó ní ilé ẹni kọ̀ọ̀kan wá sí o àwa náà nígbà wà náà bá kù síkọ́ wa náà sí o àmọ́ náà wọ́n bá àlejò ọláńkọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ o ilé àkọ́kọ́ ni lọ́dọ̀ gbogbo wa ìkábùkù tó nulẹ̀ wa anabi Ismail nínú tọ́lọ̀ ọba àlejò lábẹ́ ká mọ̀ nìyẹn tó káàlẹ̀ yá mú àdá ojú sọ̀lá á pa àwọn ará alẹ́ rẹ̀ láti ẹ̀fẹ́ kírù abẹ́rẹ́ wọ́n وكان عند ربه أنا النبي إسماعيل قصد مرضيا أن تنهى بالي تولى ينسي ولا ترى إليه قاسيا كاين أبو تكسير هو لومو هو يسي كده واتو مهيكا نبي إسماعيل هنا أن بابا الله نبي محمد صلى الله عليه وسلم wọn ni bàbá ńlá kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wò ànábì náà wá ní àwọn ìwà yẹn lára kó tó di kó ànábì yẹn lè pẹ̀lú. wọ́n mú ọ̀rọ̀ kan wáyé pé kọ́lá ànábì sallallahu alayhi wa sallam ànábì ó sì wà láàyè kan kan ànábì sì ń lo bí ọjọ́ mẹ́ta kọ́ ni wọ́n rà nẹ́bí ti lu àdébì kan fún àtẹnù kẹta ni ànẹ́bí lu àwọn ìlànà ọjọ́ mẹ́ta wọ́n rà nẹ́bí ti rèébi rẹ̀ mò ń retí rẹ̀ láti fi ọjọ́ mẹ́ta mo ti wà níbi ìkó ní ìṣẹ́ rèébi rẹ̀ abẹ́rẹ́ dà wọ́n ní wàkọ̀dé ìntàdọ̀rà nàbí yìí sallallahu alaihi wa sallam ثلاثة أيام وهو مقيم في مكان ينتظر من وعده اللقاء فيه وذلك قبل بعثته kódà rọwáwù Abu Dawud wa Tirmidhi abẹ́rẹ́ rẹ̀ kíláà ní ìyẹn látọ̀dọ̀ wọn ní ẹni ń sọ̀rọ̀ náà ní Abu Amsa kọ́lẹ̀ rẹ̀ wù yà bàtà lakọ̀rìṣà kọ́kà lẹ́yà lakọ̀rìṣà kọ́kà lẹ́yà ana huna mútu tàlátàtà àǹtẹ̀rírù abẹ́rẹ́ rẹ̀ ọkùnrin ìdáhùn yìí púpọ̀ látọjọ́ mẹ́ta mùtùwáyé ẹjọ́ mẹ́ta mùtùwáyé ti sọ̀rọ̀ ìfìlẹ̀ ìwọ náà nìbẹ̀rẹ̀ wọ́n ní kẹjọ màdéhùn sí aago márùn wọ́n gan kó tó délẹ̀ ní aago mẹ́fà ló ó sì délẹ̀ láago mẹ́fà o ó ti lóbi sẹ́jú náà lọ́yẹ̀ lójúkọ̀ gá fún àlọ́ lẹ́yìn ẹ̀fẹ́ ó ti lóbi sẹ́jú náà lọ́yẹ̀ lórí ibi lọ́dẹ̀ mi aláǹdẹ́bí lu ọjọ́ mẹ́ta níbi kó wà sẹ́yìn ìtọ́jú ẹ̀dẹ́gẹ́ ni ó láti ń gbèrú tuntun ń wá. ó wá di ọjọ́ kẹta sẹ́yìn ó ti wá dà ìyá bàtà ìṣàkóso àwọn òkú pọ̀ láti fi ọjọ́ mélòó ní tẹ̀lé sí rẹ̀ á nà hún àmúlù fàlàkà láti fi ẹjọ́ mẹ́ta àmúlù wà lù à ń tẹ̀sí rẹ̀ kò sí ìjàkà tí ń ṣe wọlé yẹn lójú. sallallahu alayhi wa sallam eléyìí àlejò kòránà tí mo sọ̀kalẹ̀ fúngbà náà o kò sí ìjà nẹ́bí ọlọ́run kan yẹn o àwọn ìwà dáadáa ń bẹ lára nẹ́bí ìwà ìjọ́mọ̀ ìyẹn alayhi wa ìyàrá lórí eléyìí ìyẹn jẹ́ àdámáwà eléyìí tí ń bẹ lára àtìlẹ̀ ládùmá nílẹ̀ tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìwọ́tọ̀ fẹ́ kò sì wọlé yà ìwọ́tọ̀ fẹ́ lọ́kọ kò sì wọlé yà wọ́n á ní ọmọ tó àwọn òwò ẹni tí mo mọ̀ ìyá tí mo lè àwọn náà fi hàn mọ̀ bọ̀tọ̀ ọ̀dọ́ yẹn náà mo ti rí ìyá yẹn wọ́n ta bọ̀dá mo tún mọ̀ àwọn tí wọ́n láwọn ni wọ́n gba owó oríta àwọn gbowó oríta wọ́n lé àwọn ọlọ́kadà mú báyìí àwọn ni wọ́n òkú oh, wọn wà lọ ṣùgbọ́n mo kàn gbọ́ pẹ́ nìkan sọ mi pé wọn ní àwọn ni wà ní àbẹ́tẹ̀ kìnní kan. Ah, àwọn tó náà ọmọ yẹn tó gbà tó náà bá délé náà bíyàwó lẹ bọ́kùnrin lẹ màá pé ọ̀kan náà wọ́n kẹ̀kẹ́ àlẹ́ egbò máa tọ̀ra nínú egbò máa egbò òwe lóun làwọn àbá àwọn àbá wa máa ń ṣiṣẹ́ pọ̀ ń dọ̀hún ọmọ mi àtijọ́ àti ẹ̀rẹ́ tó fẹ́ náà nìyẹn ẹ̀rẹ́ náà nígbà tí yóò fẹ́ ó ti fọ́ àrí ọwọ́ máa fọ́ ọba ti fọ́ yóò kúta. oríṣi eléyìí tí wọ́n bá sọ wípé ẹni tó lọ fẹ́ fi tó ti fẹ́ lọ ní ẹ̀kọ́ yẹn dàgbọ́n ti gbá nì ó pẹ̀lẹ́ egbò máa tọ̀nà òun náà ni o àlẹ́ mi sọ̀rọ̀ wá wa àlẹ́ sẹ́lẹ̀ ọlọ́run ti tàn lẹ́bi dání ṣùgbọ́n ẹ̀wọ́n gbogbo ẹ̀ṣẹ̀ nì ẹ̀wọ́ tó bà wá ibrahim ẹ̀wọ́ rọ́ nílùú ibrahim ẹ̀wọ́ tán ẹ̀ ẹ̀wọ́ nílùú ismail ẹ̀wọ́ tán ẹ̀ àwọn àdámọ̀wà dáadáa àwọn àdámọ̀wà tó bá wà lára bàbá tó wà lára ìyá bí máa ń sàn ọmọ ń àrílẹ̀ ìwọ̀n náà ní sọ̀rọ̀ lọ́wọ́ àìlọ́sọ́lá bàbá àbí sọ̀mọ́ àìpé ní tàzáwàdú àlùwàdú dàlùwàlù àbẹ́bí sí abẹ́bẹ́ àwọn ẹfẹ́ yìí tó fẹ́ràn yín ẹsùn fẹ́ sí olè bímọ ah, ẹ̀sùn ọ̀rọ̀ yẹn ẹ̀ẹ́dẹ́ tó làdí lọ́mọ àdẹ̀gbọ́ ọba ẹ̀fẹ́ yẹn bá fẹ́ yìí tí ti lọ́kọ rí tẹ́lẹ̀ á lè ó lè gẹ́lẹ̀ á lè wọ́n àkóso bímọ kan rí tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí tó ti kó làbẹ́ wọn àfọwọ́ tó wọn lè lọ wo àwọn tó bí mélòó ló yàtì ẹ̀ náà bí. ẹ tún lọ àwọn tí wọ́n jọ bí wọn pọ̀ láwọn já fàájú ẹ̀. kò sí ní abẹ́ múnú ẹ̀kọ́ ń bẹ̀yẹn ju wípé ẹ lọ wo bí wọ́n ṣe rí ilé wọn. ìka ẹ̀ yóò ṣe kí ni yóò kàn kàn wọn náà ìka ló jẹ́ ká múnú yẹn. orí ìdí eléyìí kó kálukú wa káwa náà ká gbọ́ yé bẹ́ẹ̀ ọlọ́run tó wá tẹ̀síwájú kó wá kó lóde létí sáré ìdérí ọlọ́run ni ẹ̀tún rántí ẹ̀tún lọ wo ìta nẹ́bíwá ìdírí ìnáwó kàánà sí sí kan nàbí ìyá anẹ́bíwá ìdírí ìtànjá mọ̀ yí pé òun ni ẹni àkọ́kọ́. akọ̀bẹ̀lẹ̀ kọ́lá tó kọ́kọ́ kọ nǹkan láyé pẹ̀lú gègé. Bákan náà, òun náà sì ni ẹni àkọ́kọ́ tọkọ́kọ́ rán aṣọ tọkọ́kọ́ wọṣọ láyé. Òun lọ́kọ́kọ́ rán aṣọ tó káfò òun rán á sì dáṣọ Ìjọba gbogbo àwọn nǹkan téèyàn máa fèsì òun náà lè yọ láwọn kan fún wọn ti ṣe báyìí pé yàrá pọ́ọ̀tì ló pọ́ọ̀tì nínú ànábì ọlọ́run ìlú àkọ́kọ́ ànábì ọlọ́run la pé sáàmìlì ọlọ́run tó wà jẹ́ ẹ̀hẹ́ lẹ́sìlì gbogbo wọn mùsùlùmí ni wà àwọn ànábì ọlọ́run báwọn bá lóko rẹ̀ náà rí ní rúṣòlì kò sí àtọ́ ní gbogbo wọn mùsùlùmí gbogbo wọn. ẹnì kan máa ti kẹkẹ fọ́ọ̀mù wa ní ìsìlámù rọ àkọ́kọ́ àwọn ìdílé àtàkọ́ ní náà nìyẹn ànábì lóhùn ẹnì kọ́kọ́ sọ pé olùwọ́ kọ́kọ́ ti tẹ́sí ti nìkan ọba nǹkan wájú o àkọ́kọ́ tiẹ̀ ó gbé báwo láti fún kálámù táàbì kọ̀ nǹkan gan alẹ́ nà àkọ́kọ́ tó kọ́ lùdó kọ̀ nǹkan alẹ́ nìbẹ̀rẹ̀ jù òun yìí náà ló ti kọ́kọ́ ti sáyẹn fún òrùkọ́ náà sọ. àníbi wa ní òun ló ti kọ́kọ́ kan amátò ọkọ̀ ojú omi rẹ̀ torí ìdí eléyìí wọn lẹ́ni tí ọba jogún kógún ẹnu ọjọ́ gbogbogbò lọ́rọ̀ wá àwọn àwọn àwọn ìtàn burúkú kọ́ wà lè gbogbo wà lè kó gbogbogbò ọlọ́ àpá ìtàn rádaràdà kalẹ̀ fáwọn yẹn. torí ìdí eléyìí kùránì ní ń kọ́ ìtàn fún wa yìí ní sọ bí gbogbo ẹ̀ fi rí kó wá ń sì wá ń lọ ní kákẹ́kọ̀ọ́ dúró ìyàwó làmẹ́lúwa ìdírísì náà ọlọ́wọ́ arọ̀rọ̀ náà yìí pé káà náà sì di ọ̀nlẹ̀bíyàn abẹ́rẹ́ alfarko bẹ́yìnà sọ́ọ́dí wà sí dì àwọn èèyàn ní kámá ò lè dààmú ara wa sábà ti ní sí dì kúlù sí dì ké sọ́ọ́dí kò wà lẹ́yìn sàkúlù sọ́ọ́dí kò máa dá sí dì gbogbo ẹni bá ti pè ní sí dì ó ti kọ́kọ́ jẹ́ sọ́ọ́dí kò ṣáájú ṣé wàá ṣe gbogbo èèyàn ti ń jẹ́ sọ́ọ́dí kò ní sí tó ń pè é kó sí kò tó ju sọ́ọ́dí kò lọ wọ́n ní ẹni tó wá ti pẹ̀lú sídì ó ń tọ̀ ń yẹn ẹ ní sèṣì rí nǹkan ká nínú kọ́ọ̀là ó bùkárí fún àmàlà. ẹ̀wọ́ a lẹ́yìn kẹ̀kẹ́ ọ̀rọ̀ rẹ̀ tí bá ń sọ yóò máa jẹ́ mọ̀tọ́ dúkù pẹ̀lú ìṣọwọ́ rẹ̀ náà kò sí kẹ̀kẹ́ yàtọ̀ nínú fi ọwọ́ ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́ jẹ́ ìbámu síra wọn náà wọ́n ní wàá wà abúlé mi náà sọ̀rọ̀ ìjẹ́ olódodo tiẹ̀ o ó tún lè kẹ́lẹ́ púpọ̀ ju gbogbo àyókù lọ. àwọn tó lọ́dọ̀ káwọn ọmọ ilé yìí o káwọn náà jẹ́ olódodo kájẹ́ kẹ́lẹ́ ká jẹ́ olódodo nínú ọ̀rọ̀ nínú wà nínú tiwa. lọ́wọ́ bá lè tọ́lá wa ni wàá rọ́bà náà ọ̀hún mọ́kà náà ní àríyá àwa gbéga dọ́ irú àyà yẹn ni pé a fi sí ipò tó ga ó fi hàn yín pé òdodo kí máa jẹ́ kéèyàn dé ipò tó ga ni. ṣùgbọ́n nínú ìtumọ̀ tó wà lábẹ́ ẹ̀ wọ́n ní ọlọ́mọba àlejò ọlá ní agbèga yẹn pé ọ̀bà náà wí lásàmà mẹ́tìwá ìdírí ọlọ́wà ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin àjò ìdíńsẹ̀ lónìí. àwọn kan ní àlùjẹ́nlẹ̀ ni ṣùgbọ́n èyí tó kíláàdì ni wípé ọ̀sẹ̀ wà ní sánà ẹlẹ́ẹ̀kẹrin ó ṣe tó wọ́n dáná ní sọ́nà lọ́wọ́ àìyàn sẹ́lẹ̀ àgbà tó ṣe ìṣẹ́láwà ní mìíràn òun náà wà náà ànábì ọlọ́run lórí ojú ọ̀nà. ọlọ́wọ́ ní ìlà àwọn aṣọ ìṣe àmọ́lé wọn alẹ́ bí náà ni a máa ń lọ wà lé àwọn náà bá tọ́lá parí ìdẹ̀ra wọn lé wọn lórí mí náà nàbí yìí náà wà nàbí min dhurriyyati adam wọ́n já ọmọdọ́mọ ànábì wa ádámà wa mimman amalna ma'a Nuh àti nínú àwọn tó lè yí pé amalna ma'a Nuh yìí àwọn ọlọ́wọ́ bá alà wọn pẹ̀lú ànábì wa Nuh nínú ọkọ̀ ojú omi ẹ wà ànábì wa ìdírí ìsọ́nà ọba àlejò ládàkọ nínú ànábì wa ìdírí ìsọ́nà ànábì wa Nuh àníwá ìdílé sọ̀kọ́ wáyé kọ́dà dájú ni àníwá ìdílé ti jẹ́ sí àníwá náà. àwọn ọmọdé ṣe wọ́n ní Idris wà jáde àbí Nuh alayhi salam. jáde bàbá bàbá ló fi jáde lọ́wọ́ jésù bàbá nìkan bàbá bàbá lọ́jẹ́. ṣé àmọ́ ìgbésẹ̀ gẹ́gẹ́ ni ìṣẹ́jú àwọn lọ. ànábì Idris Adamu. ẹ wò. ewu wò bàtí nǹkan ó ti bẹ̀rẹ̀ nǹkan ó ní lọ ọlọ́wọ́ bá àlejò ọlá sọ fún wa yìí pé ya ti àwọn tá a sọ inú àrọ́mọdọ́mọ ànábì adam náà ń gbogbo wọn wàmí mẹ́ni àmàlí náà máa lò àtàwọn tí àwọn ọlọ́wọ́ bá ta gbé kọjá nínú àwọn ومن ذرية إبراهيم أتمنى وأرمض مع النبي وإبراهيم وإسرائيل أتي وأرمض مع النبي وإسحاق النبي ويعقوب ẹ̀rìkọ́ ànábì wa Yakub òun lọ́mọ ànábì wa Ishaq àwọn kan náà àwọn afọ́sẹ̀sẹ̀r wọ́n ní káwá bí ní Israel yókù pẹ̀lú bí i Yakub àwọn kan ní Ishaq rẹ̀. bàbá sọ pé yàgò orí ẹ̀ ní ti ń jẹ́ israelite bẹ̀rẹ̀ ṣùgbọ́n báwọn ká ànábìwá ìṣáàt ànábìwá ìṣáàt lórí yàgò náà méjèèjì náà ni ó lè wọlé wàmí mẹ́rin adé náà inú àwọn ẹni tá a sọ yìí inú àwọn tá a fọ̀ nàmà níwọ̀n wájú tá a bá yín náà tá a sì sàwọn lẹ́tà ẹ̀sà wọn ló tún tó fún yín dá ànábì ọlọ́run kò sí ẹ̀sà kankan ló tún tó yín mọ́ kò sí ipò kan ló tún tó ipò fún yín dá ànábì ọlọ́run ìdá tuntun láàrin àyà tó rahman tí wọ́n bá ka àmì ọlọ́wọ́ bàbá wọn táwí kárùn-ún ó lọlẹ̀ bẹ́ẹ̀ tó jáda lẹ́yìn tí ó forí balẹ̀ fọlọ́wọ́ bá wà bó kí ìyá wọ́n tún máa tọ́lọ̀ ń sọ fún alátàárọ̀ nìyẹn òun tó parí ayé àyíbí tó kálukú wa náà ká lọ rò méjì káà náà bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wàá rí ìlú wa wà náà eléyìí ni ìṣesí àwọn sọ̀hábà ló bá làwọn sọ̀hábà ní táwọn bá ka ayà kan láwọn tó tún kà mí àwọn ò rí pé lílo tún ìtàwọn kà mí. àmọ́ ìwàyà níṣẹ́ ìwà ẹ̀yọ̀ kan níbi àkùránì kódà ìwàyà kù kẹ́ni kúburọ́ ń bọ̀ lórí ẹ̀rọ yìí tòun ti bẹ́ẹ̀ náà ìwà ọwọ́ rẹ̀ ṣe déédéé ti mẹ́lá rẹ̀ àwọn ìdí eléyìí àwọn ẹni ọlọ́run wọn àbá ti gbọ́ kùránì ara wọn ti kí ni ara wọn abalẹ̀ ibi tí wọ́n ti ń pàṣẹ pé ẹsẹ̀ eléyìí bẹ́ẹ̀ wọ́n fi ibi tí wọ́n ti ń sọ pé ẹ má débi eléyìí wọn ò ní dé ẹ̀wọ̀n jìnnà bó ti ẹ fi lè tó àná òdu tọ́nà torí ẹ̀ pàtàkì fún ní o ọlọ́run ọ̀kan kan àtọ̀kan lásán o ọlọ́wọ́ máa sọ̀tàn lásán o ká mẹ́kọ̀ọ́ nínú ìtàn o gbogbo àwọn òyìn sẹ́gun rẹ̀ àlẹ́bí ọlọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ káwa náà ní lára o kájú olódodo kájẹ́ ní tó ṣe fọkàn tán wọn náà wọn náà jó olódodo ọ̀rẹ́ nu rí kakúṣe ọwọ́ rẹ̀ ìparọ́ ìparọ́ jó olódodo láti jẹni tí yóò mójútó ẹ̀sìn ọlọ́run tí kùránì sì máa kọ̀ǹtò wa àwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ní kọ̀ǹtò wọn òun ni wọ́n sọ ìjọba gbọ́rọ̀ ọlọ́run wárí amú wọn táwọn táwọn táwọn òsì ń kàṣe jù láì láwọn òsì máa kàṣe tó kérò ní yẹra rẹ ònùwa ònùwa kérò ní yẹra rẹ ònùwa abẹ́rẹ́ ọba àdìkọ́lá kọ́lọ̀ tó tọ́ àná àti ìjọba kùtù àlámàtì yàrá hàmùrà وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته